ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni a bá yín gist tèmi ò ní pé wọ́n ní òtítọ́ jáde nípa oyún tí olórí tóbi lòun ní o wọ́n ní finally òtítọ́ jáde lórí ẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin aráalé ń darapọ̀ mọ́ Mashola Gist TV mọ́ mo kí yín káàbọ̀ sí orí gist tèmi ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lè ń kọ́ ṣé àlàáfíà ni ẹ wà orúkọ mi ni Mashola mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yẹ́ èèyàn lé Yorùbá ni mo máa ń sọ lórí channel mi o tí ẹ bá ti subscribe ẹ subscribe o so that tí n bá ti post ẹni gist ẹ máa rí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ọlọ́run alédùmarè abámibùsápò yín àpò yín ò ní gbẹ o gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ọlọ́run abámiràn yín lọ́wọ́ o ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o ẹ̀yin ènìyàn lé wọ́n ní òtítọ́ farahàn lórí oyún tí olórí tóbi lò ní ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Ẹ̀yin èèyàn lé èwo lè ṣe, ṣé àlàáfíà ni ẹ̀wà ṣe dáadáa ni mo bá yín. Hmm. Gist tá ń sọ lọ ò, wọ́n ní ọ̀rọ̀ yìí ó máa yà wá lẹ́nu o nígbà tá a gbọ́ allegedly wípé àṣírí tú lórí ọ̀rọ̀ oyún olórí Tóbi. Ẹran gbà kan tí, ẹgbọ́n gbà kan tí Mariam sọ pé, olórí Tóbi pé ó ń blow inú ẹ̀ ni wípé kì í ṣe oyún gidi ló wà níbẹ̀. Bóyá, bóyá ẹ ṣì rántí àbí ẹ̀ tí rántí mi ò Wọ́n ní pé olórí tó ń blow inú ẹ̀ ni o, wípé kì í ṣe oyún gidi ló wà níbẹ̀ tí wọ́n ní Mariam sọ, tí gbogbo wa fi ń bú Mariam pé èèyàn burúkú ni Mariam pé báwo ló ṣe máa sọrú ọ̀rọ̀ ńlá báyìí. Wọ́n ní láàrin Mariam àti Tóbi àti olórí Rónkẹ́ wọ́n ní wọ́n gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò láàrin ara wọn wípé kí wọ́n máa fún inú wọn wọ́n lọ ní oyún kan tó ń tà tó yẹ pé tẹ bá ti blow ẹ̀ báyìí ó máa ga ni á dàbí oyún gidi tó yẹ pé tẹ bá fọwọ́ kàn gan tẹ́ni ẹ bá róṣàn ẹ máa rí i pé oyún gidi ni wọ́n ní so wọ́n ní bí wọ́n ṣe jọ plan ẹ̀ láàrin ara wọn nìyẹn o wípé kéèyàn kọ́kọ́ ṣe, tó bá tú yá ẹlòmíì á tún ṣe, tó bá tú yá ẹni kẹta á nígbà tó yá wọ́n ní bí àṣírí wọn ṣe tú nìyẹn téèyàn kan gbọ́. Wọ́n ní bẹ́ẹ̀ ni ìyẹn ṣe lọ sọ fún kábíyèsí nìyẹn. Wípé Tóbi ò lóyún o, wípé Tóbi ń pretend ni. Wípé but gbogbo ìgbà tí Tóbi lóyún ṣe ló máa ń bèèrè owó ṣá lọ́wọ́ kábíyèsí. Wípé ti sọ kábíyèsí di ATM. Wípé a máa ní òun fẹ́ ra nǹkan báyìí, òun fẹ́ ra nǹkan báyìí fún bébì òun fẹ́ ọ̀dà nǹkan báyìí fún bébì wọ́n ní every time dẹ̀ ni kábíyèsí máa ń fún lówó wọ́n ní ìgbà tó yá wọ́n ní ìgbà tí ẹnìyẹn wá sọ gbogbo àṣírí tóbi fún kábíyèsí wọ́n ní bí kábíyèsí ṣe ránṣẹ́ pé dókítà wọn nìyẹn wọ́n ló dẹ̀ ti fún kábíyèsí ní pregnancy test report kan tẹ́lẹ̀ pé fake report ni fake pregnancy test ló lọ ṣe wọ́n ní ìgbà tí Dóctor bá dé, wọ́n ní kí dóctor tó dé, kábíyèsí ti ránṣẹ́ sí Tóbi. Pé ó dẹ̀ ti dọ́dọ̀ kábíyèsí òun àti kábíyèsí ti ń ṣeré, wọ́n ti ń fọwọ́ kan inú ẹ̀, ó ti ń ṣe à kábíyèsí o, kábíyèsí o. Wọ́n ní bí dóctor ṣe dé, wọ́n ní ní kábíyèsí bá ní ó dáa o. Àwọn fẹ́ kí dóctor o kó rán pregnancy test o lórí Tóbi. Wọ́n ní ní Tóbi bá ní rárá, òun ní dóctor tóun, òun dókítà tóun òun ló máa ń take care ẹ̀ òun ò fẹ́ lo dókítà òun ò fẹ́ lo dókítà kankan ju dókítà tóun lọ wọ́n ní kábíyèsí ni kò sí nǹkan tó jọ pé kó allow dókítà yẹn láti ṣe nǹkan táwọn ní kó ṣe wọ́n nígbà tó máa check àǹtí wa Tóbi o wọ́n ní wọ́n máa ní àǹtí wa Tóbi o mà lóyún wọ́n ní wọ́n ní kò sóyún kankan náà àǹtí wa Tóbi o ẹ̀yin èèyàn lé ṣe mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ pé Tóbi lóyún ṣe mọ̀ pé mi ti sọ fún yín pé mi ò believe àfìgbà tí n bá rí tóyún ẹ yọba ṣe mọ̀ pé mo ti sọ fún yín wípé àfìgbà tí n bá rí tóyún àǹtí wa Tóbi yọ báyìí ni màá tó believe àbí mi ni mi ní believe ṣùgbọ́n èyí tá a gbọ́ àlẹ́ ìjì ni ṣe rí oyún tóbìnrin bá gbé oṣù mẹ́sàn-án péré lobìnrin fi ń gbé láàárín oṣù mẹ́fà sí méje ikùn obìnrin yẹn á ti ta tíkùn obìnrin yóò bá ta láàárín oṣù mẹ́fà sí méje tí àdẹ̀wà gbọ́ lẹ́yìn oṣù mẹ́sàn-án pọ́bìnrin bímọ kí lẹ ṣe bí ó ti di fake náà ni bó ṣe rí nìyẹn wọ́n ní kábíyèsí ò believe nígbà tí dókítà yẹn sọ fún kábíyèsí wípé tóbi ò lóyún kí ló dé kí ló dé lóòótọ́ wọn ní àlẹ́jì ní sítórì yìí ṣùgbọ́n ibi irọ́ la ti mò tọ̀ nínú àlẹ́jì náà ni truth máa jáde kí ló dé tẹ̀ ń fi oyún parọ́ fún kábíyèsí nǹkan tí ò yé mi nìyẹn mi ò understand gbogbo àwọn olórí yìí ẹ mọ̀ pé gbà kan náà bí Sisi wa bó ṣe parọ́ nìyẹn pò ń lóyún kinní náà ti ṣe rí o Sisi wa yé. E òun náà ti ṣe rí gbogbo wọn ló ń foyún parọ́ ní gbogbo ọ̀nà àwọn lóyún àwọn lóyún àwọn lóyún nígbà tí kábíyèsí bá máa fi wọ́n sílẹ̀ for a while ní kábíyèsí á wá rí i pé wọn ò lóyún ipe irọ́ ni wọ́n ń pa ẹ̀yin èèyàn lé kí là ń bá kiri gan-an béèyàn bá firọ́ poyún títí jẹ́ tó bá yá àṣírí ò ní tú ni àṣírí á tú tó bá yá so wọ́n ní kábíyèsí wà so surprised wípé báwo ni Tóbi á ṣe máa deceive àwọn pẹ̀lú oyún. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣọ́, kó ṣọ́ gbogbo wa o lọ́wọ́ àwọn olórí yìí. Kọ́lọ́run dẹ̀ ṣọ́ kábíyèsí náà lọ́wọ́ àwọn olórí. Ṣùgbọ́n advice tèmi ni o kábíyèsí, next time anybody bá ti ní àwọn lóyún, ẹ pe family doctor yín kó wá ṣe pregnancy test fún wọn immediately so that wọn ò ní máa parọ́ wọn ò ní máa fi oyún kán máa fi parọ́ fún yín kò jẹ́ bó ṣe jẹ́ o ọlọ́run elédùnmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o please share this video like and subscribe god bless you all.